Ẹ̀dà tuntun mìíràn tí ó rẹwà ti ìsìn odò ìwòsàn tó ń ṣàn lórí afẹ́fẹ́ pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run, Pastor Chris, ọ̀pọ̀lọpọ̀ agbára ìwòsàn Ọlọ́run kárí ayé fún iṣẹ́ ìyanu láti wo àwọn aláìsàn sàn àti láti yí ìgbé ayé padà bọ̀ sípò ní gbogbo orílẹ̀-èdè. Bíbélì sọ nínú ìwé Jeremiah 30 ẹsẹ̀ 17 pé, “Ṣùgbọ́n Èmi yóò fi ẹ̀kúnrẹ́rẹ́ ìlera fún yín, Èmi yóò sì wo ọgbẹ́ yín sàn,” ni Olúwa wí nípasẹ̀ ìsìn odò ìwòsàn tó ń sàn lórí afẹ́fẹ́, àìmọye ìgbésí ayé láti gbogbo orílẹ̀-èdè ni wọ́n ń rí ìmúṣẹ ìlérí yìí: àwọn afọ́jú ń ríran, àwọn arọ ń rìn, àwọn àrùn jẹjẹrẹ ń pòórá, àwọn àìsàn ìgbà pípẹ́ rí ìmúláradá lẹ́sẹ̀kẹsẹ̀ — gbogbo rẹ̀ nípasẹ̀ agbára tó wà nínú orúkọ Jésù Kristì ni. Gẹ́gẹ́ bí Ọjọ́ Jésù, ìwé Hébérù orí 13 ẹsẹ̀ 8 ó rán wa létí pé Jésù Kristì ọ̀kan náà ni lánàá àti lónìí àti títí láéláé. Agbára ìwòsàn rẹ̀ ṣì wà lẹ́nu iṣẹ́ lónìí, ó sì wà láti wò ọ́ sàn níbi tí o wà. Ìgbóhùnsáfẹ́fẹ́ máa ń wà lórí àwọn ibùdó iléeṣẹ́ rédíò àti àwọn nẹ́tíwọ́ọ̀kì káríayé. Ètò yìí yóò wáyé ní ọjọ́ Ẹtì, ọjọ́ kejìdínlógún sí ọjọ́ Àìkú ogúnjọ́ oṣù kejì ọdún tá a wà yìí, ní déédéé aago méjì ọ̀sán GMT+1 ní ojoojúmọ́. O lè darapọ̀ lórí www.loveworldradio.fm tàbí www.senton.org. O lè gba àwọn mobile app wọ̀nyí láti orí Love World App Store, Google Play Store tàbí Apple App Store. O tún lè ṣe onígbọ̀wọ́ ìgbóhùnsáfẹ́fẹ́ lórí àwọn ibùdó iléeṣẹ́ rédíò àti àwọn nẹ́tíwọ́ọ̀kì káàkiri àgbáláyé. Fún onígbọ̀wọ́ tàbí kíkópa jọ̀wọ́ fi ímeèlì sí info@loveworldradionetwork.org tàbí kí o pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +234 six 86 5601. Ọlọ́run yóò bùkún fún ọ. Àmín. Hallelujah.